الحمد لله ولا عقبة للمتقين ولا عدوان إلا على الظالمين واتي أولي توادون نصياني أبرا باي أستاذ كلامة في أولي السلام عليكم ورحمة الله وبركاته أستاذ واني وسلامة وعي أستاذ إبراهيم دسوكي بدموس ìrọ̀ tí wọ́n bá wa sọ lọ ní àná òun náà ni ọ̀rọ̀ nípa ìmọ̀ ṣe dáadáa àǹfààní tí ń bẹ ń bi ká máa ṣe sàárà àǹfààní tí ń bẹ ń bi ká yọ zàká òun náà ni wọ́n sọ fún wa lọ́wọ́ so ustaz bisimilahi wa ala barakatulah. alhamdulillah wasalaatu wasalaam ala khayri waladi adam wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsani ila yawmiddin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ nípa àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún kéèyàn máa ṣe kí ni kó máa ti sàárà àbí kéèyàn máa yọ zaka so pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala òun náà láti tẹ̀síwájú lórí àwọn àǹfààní yìí so nínú àwọn àǹfààní tó wà fún ká máa yọ zaka ká máa yọ ti sàárà ká máa sàánú àwọn èèyàn òun náà ni pé ẹni tí máa ń ti sàárà yìí yad'u lahu al-malaku kulla yawm. Àwọn màláíkà kan bẹ tí Allah subhanahu wa ta'ala tí ó ti ṣe pé iṣẹ́ tó yìn àwọn òun náà ni pé ẹni tí ń bá ń ṣe sàárà ẹni tí ń bá ń ṣe dáadáa fáwọn èèyàn tí ń bá ń nánú owó rẹ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa ṣàdúrà fún lójoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n máa ṣàdúrà fún gbogbo ìgbà tí ń ṣe ń ṣe so eléyìí ó wà nínú hadith wà nínú al-Bukhari wa Muslim anabi sallallahu alaihi wasallam ni ma min yawmin yusbihu al-ibadu fi ó ní kò sí ọjọ́ kan ayé yìí tí àwọn ẹrúsìn illa malakani yanzilan àyàfi kí malaika méjì ó sọ̀kalẹ̀ hmm. yàna àwọn malaika méjì ó máa sọ̀kalẹ̀ lójoojúmọ́ fayakulu ahaduhuma ìkan náà malaika méjèèjì yìí in tí wọ́n ma wá wí lẹ́nu tiẹ̀ ni pé allahumma ati munfiqan salafa yóò ní ilé allah subhanahu wa ta'ala ipe a bá mi fún ẹni tí ń bá náwó rẹ̀. Hmm. Allahumma a'ti ń tànú àwọn èèyàn tí ń tó tí ń gbọ́ bùkátà àwọn èèyàn tí ń fáwọn aláìní àwọn tó wà nínú ìgbèkùn àwọn tó wà nínú ìnira tí wọ́n ń ṣàánú wọn yóò mọ̀ wá sàdúrà pé ìrẹ̀ Allah subhanahu wa ta'ala bá mi fún o ní àdápadà dáadáa hmm. bá ń ti kíni bá mi dá àdápadà olóore hmm. bá ń dá padà fún rẹ̀ níbẹ̀ mọ̀lẹ́kà yìí mọ̀lẹ́kà ó máa ń sàdúrà

wọ́n ma wá sọ pé Allahumma a'ti mumtikan salafa ipe ẹni tó ń bá wọ́wọ́ mọ́wọ́ sí ẹ̀ tí ó ahun kọkọ mú tí ó lè ṣàánú àwọn èèyàn pẹ̀lú owó tí ẹ̀ tí ń sọ pé mi mo ṣe wàhálà ẹ̀yìn ẹ̀lọ lè ṣe wàhálà bá ní wàhálà mi ló jẹ́ ilé ìhógùn mi ní ìsọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀ fún ọ ni pé èpè ní ọmọ wá gbé wọ́tẹ́ yóò wá ní gbogbo ẹni tí wọ́n mọ́wọ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala mọ́sà bá ń jẹ́ kówó rẹ̀ parun tó ní owó rẹ̀ tí ó sàánú mọ́sà bá ń kó parun bá owó rẹ̀ ìwọ máa rò pé owó rẹ̀ sì ń pọ̀ sí látara kó sàánú ìparun ní bá owó rẹ̀ nítorí pé àà ní tí wọ́n sàkówó rẹ̀ hun mm. tó ń rò kówó rẹ̀ hun eléyìí èso owó rẹ̀ in tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà nù táàfin máa wọ́n mọ́ táàfin ní sekíní táàfin ní ṣàánú àwọn èèyàn hmm. so eléyìí nínú àwọn àǹfààní ńláńlá tó wà ní kíni pé kíyàn ó máa náwó èèyàn kó máa ṣàánú hmm. ó máa gba àdúrà direct àdúrà màláíkà hmm, so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún rí pé ẹni tí máa ń yọ sàárà tí máa ń yọ sàká tí sì ń ti sàárà nówó rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò máa gẹ́gẹ́ bó ti wà nínú suratul baqara tí Allah subhanahu wa ta'ala tí ó sọ fún wa ipé wa ma tunfiqu min khairin fali anfusikum hmm. ó ní gbogbo tẹ́ ẹ̀ bá ń ná ní dáadáa gbogbo dáadáa tẹ́ ẹ̀ bá ń ṣe fáwọn èèyàn fali anfusikum pé ẹ̀ ń ṣe fẹ́mi ara anábi ní ma nákọsọ sọ́dakọ̀ tó ń mìn máa ó ní èyí ti sàárà kówó torí ẹ̀ rí hmm. yàní a ní ti sàárà kówó rẹ̀ wá sí kíni kó wá torí ẹ̀ díkù kówó rẹ̀ wá parẹ́ látara pé kíni látara pé sàárà náà ló ń ṣe nítorí pé ìtawó ma wò ni pé bí ìṣe ń ṣe sàárà yìí sàárà yìí ń di owó mi kù nítorí pé kíni àmọ́ àlágbọ́yé kí lówó wa àlágbọ́yé hmm. kíni nǹkan tí ìṣe dúkìá wa hmm. nínú Aisha radiyallahu anha hadith yìí wà nínú sahih muslim anábì sallallahu alaihi wasallam bí aisha lọ léèrè ìjọ kan nípa ewúrẹ́ kan tí wọ́n pa yàrí wọ́n pa ewúrẹ́ yìí anábì sallallahu alaihi wasallam ó wá bèè lọ́wọ́ aisha pé ma baqiya minha kilo ló kù nínú ẹran wọn ẹran tó apá yàní kí ni nǹkan tó ṣẹ́kùn bẹ́ẹ̀ qalat kí lẹ jẹkùn bẹ́ẹ̀ kí hmm? fi sàánú àwọn èèyàn kún bẹ́ẹ̀ anábì aisha wá sọ wípé ma baqiya minha illa katfuha ó ní kò sí tó kú ó ní apá apá nìkan náà lókù bẹ́ẹ̀rẹ̀ wọ́n ti tó apá nìkan náà lókù anábì wá sọ fún Aisha pé baqiya kulluha ghayra katfiha anábì mm, mm. ní gbogbo ẹran yìí ló ṣẹ́kù àyàfi apá rẹ̀ nìkan ni ò ṣẹ́kù mm. so ó túmọ̀ yìí pé kí ni gbogbo ẹran yìí ló ṣẹ́kù apá rẹ̀ nìkan òun ni ò sí mọ́ apá rẹ̀ táwa ń fojú wò pé òun ló ṣẹ́kù anábì ní òun gangan ni ò ṣẹ́kù ó ti yà báwọn nísìn káwá lè gbọ́ àgbọ́yé eléyìí dáadáa pé àdìsí dáadáa ká lọ bí hadith mi tó wà nínú sahih bukhari hmm. hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu anabi hmm. bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sàábé jọ kan anabi ní ayyukum malu warithihi ahabbu ilayhi min malihi ǹjẹ́ in bẹnu yín ta ni ẹnìkan nínú yín tó jẹ́ pé owó táwọn ó jogun lẹ́gbà tó bá kú tán hmm. owó tí ó fi ilẹ̀ táwọn yóò máa ná bó bá ṣe wù wọ́n owó olówó òun ni ó wà nífẹ̀ẹ́ sí ju owó tiẹ̀ gangan lọ ààrẹ dáhùn yàní jẹ́ ó ìjẹ́ ààrẹ nìkan tí ó jẹ́ onílàákàì tó wá jẹ́ pé yóò wá fẹ́ràn owó ojú rẹ̀ lọ hmm. yóò fowó ti ẹlẹ́ kò ní dáàbòbò hmm. yóò fowó rẹ̀ kò ní mójútó owó olówó ní òmà lọlẹ̀ mójútó hmm. wọ́n bèèrè ànábì sallallahu alaihi wasallam bẹ́ qalu ya rasulallah wọ́n ní òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ma minna ahadun ta kò sẹ́nìkan kanú wa o nínú àwa sàábé àwọn náà sì mọ̀ pé kò gbọ́dọ̀ lẹ́yìn àwọn sàábé káfì tẹ̀lé tiwọn wọ́n ní kò sẹ́nìkan kanú wa illa maluhu ahabbu ilayhi àyàbí kó jẹ́ pé dúkìá rẹ̀ gangan òun náà ni ó nífẹ̀ẹ́ sí jù hmm. so àmọ́ dúkìá rẹ̀ tán sọ yìí nísìn báyìí kí làwọn sàábé gbọ́yé pẹ̀lú dúkìá rẹ̀ hmm. ní tí wọ́n nílé náà ni èyí hmm. tó owó tó ní lákàntì èyí tó ní lókè òkun àwọn ilé tó kọ́ káàkiri èyí tó rì mọ́lẹ̀ èyí tó lọlẹ̀ gbé pamọ́ èyí tó gbé sákàntì alákàntì táwọn bá mọ̀ pé wọ́n ló ní gbogbo àwọn dúkìá yìí eríṣiríṣi òun náà ló ń kálukú mọ̀ rò pé dúkìá òun ni òun náà ló ń kálukú lẹ́nu mi ò fi jí owó kó yóò wà lọ lè gbé pamọ́ síbi kan yóò wà táyé sí kówó mm, mm. pé kówó mọ́ bàbà jẹ́ owó ìná rẹ̀ ń bẹ̀ so nítorí pé kí ni kò yé nínú làákàyè rẹ̀ kò mọ̀ pé òun kọ́hun lówó òun mm. so anábì sallallahu alaihi wasallam wá sọ fún pé fún àwọn sàbí pé fàínàmà lahu dájúdájú dúkìá ọmọnìyàn dúkìá mùsùlùmí ma qaddama òun náà ni tó ni tó bá ti ná tó bá èyí tó bá ti ná tó bá ti fi sàánú àwọn èèyàn tí ẹ mọ̀ nù owó tó bá ná tó fi ṣe sàárà táwọn èèyàn wá ṣàdúrà fún ọ tó fi ṣe nítorí Allah subhanahu wa ta'ala yíò gangan lówó rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam rẹ̀ tó fi ṣàánú ni ẹ máa rójú àánú rẹ̀ mọ́ ó sì lágbára kó máa Allah subhanahu wa Hmm. àmọ́ kò ní ṣàánú àwọn èèyàn àbíbá dínú àwẹ̀ láì hmm. bá ti parí sáni tí ó tún gbójú òkè hmm, so bó ṣe ń ṣàánú àwọn èèyàn ní àwẹ̀ yìí tún máa kọ̀ntínú lẹ́yìn àwẹ̀ máa ṣàánú àwọn èèyàn lọ́bẹ̀ nítorí pé orí Allah subhanahu wa ta'ala kò dúró lórí ìdí ẹ̀nà nígbà kan kò gbà kan mọ́sálà ìṣòre fún ìwọ́n náà máa ṣàánú àwọn èèyàn kìí ṣe inú àwẹ̀ nìkan Ọlọ́run ṣàánú rẹ̀ àríwógbó tó kójọ ní sínú àwẹ̀ nìkan lórí tébò orin ní gbogbo ọjọ́ ayé náà ni máa wá fi ṣàánú àwọn èèyàn yíwò ní kòwòrè ó tán Ànábì sallallahu alaihi wasallam wá ní wa malu warisihi ma akhar anábì hmm. ní owó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ owó táwọn èèyàn ó jẹ kíni owó táwọn èèyàn ó jogún lẹ́yìn rẹ̀ òun náà ní kíni ma akhar owó tó bá ti lẹ̀ ìtọ́ alákàntí hun hmm. tó wá ń dáàbòbò ohun yọ́ tó bá ti kú yọ́ hmm. tó bá ti kú owó olówó ni o ó di pé ọmọ mẹ́rin ló ó di pé

ọ̀nà wo láwàá gbà tá a fi fẹ́ràn owó tiwa gangan hmm. òun náà ni pé kí ni ká máa ná owó wa sọ́nà tó yẹ ká náà sí ká fowó ṣàánú àwọn èèyàn hmm, ká fowó ṣàánú àwọn tí ò ní èyí tó jẹ́ àwọn èèyàn zàká ká yọ ó ti yẹ ká yọ hmm. èyí tó jẹ́ pé ká yọ ká fi wá ojú Allah subhanahu wa ta'ala sọ́nà yẹn ni ká fi wọ́n àtàwọn tó máa yọ zàká lóbìnrin hmm. a fi wà náà tó jẹ́ pé tó wá díjọ́ ògbé dàlìkìyàmà hmm. a wọlé a wọ àlìjẹ́nà látara lẹ̀kùn kan tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala anamta Allah alaihi salam sọ fún wa pé faman kana min ali sadaqa hmm. du'iya eh, min babi sadaqa ẹni tó bá jẹ́ pé ó wà ní àwọn tí máa ń ti sàárà láyé ni wọ́n ó pè láti bí lẹ̀kùn sadaqa tó ṣùgbọ́n náà ni a gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ kó wúlò fún wa o kó jẹ́ kó wúlò fún wa kó ṣe wá lẹ́nu tí yóò mọ nǹkan tó wá ṣe láyé dúkìá tá a bá ní kó ṣe wá lẹ́nu tí yóò mọ bí ó ṣe náà sùtọ̀ ọlọ́run ọba so tí ọmọ ọ̀nà tó yẹ kó òun náà sí tí ó fi lè wúlò fún ní ọjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmà àwọn tí a bá fẹ́ pe àwọn stars wa kápọ̀ wọn sí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine nọ́mbà àwọn ustaz wa nìyẹn so àwọn tí a bá fẹ́ pèsè àdúrà sí à kò bóyá fún ètò ni àbí fún àkíyèsí ni àbí bóyá láti fi gbé ètò yìí náà ní arúgbó yẹn ni pé láti dá sí so ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so eléyìí ni ètò tí a wá tí a wá fẹ́ pèsè ètò àdúrà sí à pẹ̀lú ògo ọlọ́wọ́ bá ní ọ̀la ká tún pàdé àwọn ètò àdéhùn àfihàn ní dèdè àsìkò yìí abẹ́ọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó gba èyí tí à ń ṣe lọ́wọ́ nínú Ramadan kọ́lọ̀ kó gba ní ìbádà fún wa ní pé àyẹ̀wò tá à ń gbà subhanaka Allahumma wa bihamdika ashhadu